عليه وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته أنا أقول أترى الكاتب هم رسول الله محمد صلى الله عليه وسلم kíkẹ́ àti ìjẹ́rẹ́ kí ọba tó bá wọn sọ̀hábà àti ọba náà lápapọ̀. ní ìtẹ̀síwájú lórí àlàyé tá a ṣe fún ara wa nípa ìbáàbò ọmọdébò àká ìṣẹ́rẹ́ kí ẹ̀sìn àlá. báwo ti adé náà ní báwo ti gòsì mí náà ti jà náà bá bá a ṣe máa ń wẹ jánaba. àtìkà fún ara ṣíwájú hadithi yàrá aisha radiyallahu anha wákàtí yàrá Maimuna tó ń ṣàlàyé bá a ṣe máa ń wẹ jánaba nítorí pé ẹni tí ó bá ti ní dánúbà lára dandan ni kó máa tó bá fẹ́ rán ọmọ bá sùn tó bá fẹ́ kírun torí pé anábà Muhammad sallá ó ní inna Allaha la yaqbalu salata ahadikum ọlọ́mọ àtúwọ́nà wọn ta lákòó nígbà mẹ́rin fẹ́ ìrún ẹnu kọ̀ọ̀kan yìí ìdá àdá nígbà tó bá dẹ́gbẹ́ hatta yàtọ̀wọ́tọ̀ tí èsì àlùwàlá lẹ́gbẹ́ ìgbẹ́ ńlá náà ló dání tí èèwẹ̀ a mọ̀ pé jánẹ́bà rèé nínú àwọn ẹ̀gbin ńláńlá ni ọlọ́run àtúwá náà wà pa álá ibi ń pa wá láti fi báyìí kó tó jóná bá ń fa pọ̀ háru tẹ bá ní jánẹ́bà lára dandan ní fún yín kẹ ẹ ṣì mára tòmọ̀ràn yín nílò àwọn aṣàlàyé kó o láti máa ṣe. àwọn tẹ̀síwájú lórí hadith mi lé ní sí ìyàwó aṣàgbà ọ̀dẹ́ àlàáfíà nìkọ́lá yàrá ìṣàní kúntù áfíìlù lìjànà bàtà mi sáwùjọ rọ̀sọ́lélá ìsọ̀lọ̀lọ̀ àlẹ́wàsọ́nà. èmi a máa fọ jánẹ́bà ní ara sọ àlẹ́wàsọ́lá ìyẹn pé ìṣẹ́ tó jáde lára rẹ̀. èmi a máa fọ lára sọ ànábì ilé náà tó jẹ́ kọ́ àpèsè obìnrin lè báyọ̀ fọ ni ọtọ́ bá fọṣọ fàyà òjò ìlà sọ̀lá ànáni ó wà á jáde lọ kírun wà ìnà bùkọ̀ àlùmọ́ ìfì sáwùbì ojú orí pa omi ibi tí jánàbà wà yóò sì wà lára aṣọ ànẹ́bí tí ò ti bẹ̀ ojú omi ibi tí àtọmọ̀ ní ìròyìn lára ànẹ́bí tíyàwó àìsà kọ yóò wà lára aṣọ ìtí ò ní ti bẹ sábẹ́ wọ̀ lọ́ọ́ fi kírun torí bóyá ẹlòmíì ni pé bóyá jánábà lèyìn bí màní bí àtọ̀ lèyìn pọ̀ látọ̀ yẹn ni àbí ìtọ̀ àbí gbẹ àgbẹ̀yẹ ẹlòmíì ni pé ó gbọ́dọ̀ gbẹ kéèyàn tó lè wá sọ gbọ́dọ̀ lè lẹ́gbẹ̀ẹ́ ní bàbá ti fọ ẹ̀gbẹ́ bẹ̀ kúrò kúrò àkàtọ̀ ọmọ ti gbẹ yẹn lè wọ kírun. حديث عن صحيح البخاري àti muslim. wàfiláwì muslim nínú àlékún tó wà lóti muslim ni pé wọ́n ní àkọ́dé kúrúntù àfurúkù hùmí sáwọ́bì rasulillahi sallallahu alaihi wasallam fáríkà ó lè ní a máa fọwọ́ ha lára aṣọ ànábì rẹ̀ máa fọwọ́ ha fàyọsọ́lì fi ànábìsì lọ́ba àbẹ̀tò tó bá fọ́ ha ibi ẹ̀gbẹ́ sọ yóò wá fọ ànábìsì fi kí wọn. ìyẹn pé nígbà tó bá ti gbẹ. na alimaana ìjìmàlì àlàyé lápapọ̀ tí hadithi yìí ṣe fún wa. ànitẹ́ kúrò àìsà tó radiyallahu anha ìyàwó àìsà ń sọ̀rọ̀ yìí fún wa kọ́lọ́kùnbá nínú tiwọn anáwó káàlẹ̀ yóò sí ibò sáwà rọ̀sọ́lẹ̀ láì sọ̀rọ̀ sọ́lá lùmọ̀ní mínàlì jànáàbà pé àtọ̀ amájáde sára nígbà sọ́lá àtọ̀ ànẹ́bì níbi ńgbà tó bá ní jànáàbà fàtàràtà yakuna rọ́pìbà ìgbà mi yóò jẹ tútù tí ò ní gbẹ fàtàkìtìlù húmínà sáwọ́ bìbìlì máa fàtẹ̀sílùkù mìíràn sáwọ́ bìbì nìmá nígbà tó bá jẹ́ tó tutù ànábì wa fi ànábì ó fà ìyàwó àyíṣà ó fọ lára sọ yẹn pẹ̀lú. fàyàkùdù ilà sọ̀lá àti wàlùmá òlànà yẹ̀dí fámìnà sáwọ́ ànábì ó wà wọ́n lọ kírun tí omi yóò tiẹ̀ ní sí ìgbẹ́ lára ara sọ. ẹ pé tí nǹkan ẹ̀gbẹ́ báyìí bá yí aṣọ tá a bá bá ti fọ̀ kódà kó mọ̀ sí ìgbẹ́ àníwọ̀ kí mu. ìyàtọ̀ wà láàrin pa èmi ò lè wá sọ sí mo tẹ̀ fọ̀ nǹkan tí ò sí ìgbẹ́ èmi ò lè wọ lọ fẹ́ wọ́ bá tọba ní mi ò wọ̀ mi ṣùgbọ́n tọba wọ sí tó takò pé kò má wọ̀ wàtá ìgbà mi tèrè wàtá àràtà kòkòrò ìgbà mi tèrè yàkúlò lè mọ̀ ní yòyà àbẹ̀sà àtọ̀ tó dà sáfọ yóò ti gbẹ wàhíná ibi tẹ̀fúrúkùhù mi sáwùbì fárikọ́n fàìsọ́lìfì nígbà ìyá iṣẹ́ ọ̀bọ̀wọ́ ha fárikànáfọ̀n ọ̀bọ̀wọ́ ha fàìsọ́lìfì ẹ̀ ànábìwá kẹwọn ó wà nílò àwọn ìpínlẹ̀ bá fọ́ àwọn kan wọ́n mi tó bẹ́ẹ̀ ni o fífọ́ ọgbà ní ní ṣùkú náà. àlàyékà wà lọ́dọ̀ àwọn àfa látara ìfìlàpù tó wà fún ọ lórí tí mọ̀níyù gẹ́gẹ́ tí ń jáde lára ẹni sẹ́gbìn ni àbí kèé sẹ́gbìn àgbọ́yà àfọwọ́sọ̀ kan lórí ọ̀rọ̀ yìí. Fasabatul Hanafiyya àwọn tí wọ́n ìlànà Abu Hanifa níbi fíkì. falimaliki yàtú àtàtàtàlẹ àgọyẹ alimam maliki níbi fífíù àwọn lọ fi títí pé lánàá ìjà àpàtẹ fẹgbẹni àtọ ẹgbẹni mùsẹ̀lélínà bí àhàdí ìfà rásìlì yìí mi sáwọ́ bí rọ̀fẹ́ àtúlá kílẹ̀ rí wọn oní ẹni pípọ̀ tí yàwá ìta ń kọ́ lára aṣọ àlẹ́bí pé tí o bá tẹ̀gbẹ́ ni òní nídìí kí ká máa fọ̀. ìjẹ́gbin rẹ̀ ni yàwá ìta ń fi kọ́ kánẹ́bí lè tó fi wọ́ kí kírun. wàmí ni àhàbà ní hadith lẹ́lẹ̀ màánà nínú tó fi tẹ̀lé làdí ìyàwó ìṣàtàkà yìí. wàhálà bàṣà fi èyí yóò. الإمام الشافعي محمد بن إدريس والإمام أحمد بن حنبل وأهل الحديث فما فعل حديث وابن الحزم الأندلسي الظاهري أتي إمام بن حزم وشيخ الإسلام بن تيمية وغير من المحققين أتي أما فامي كما يتوسط أصوي nù àfàgbà àwọn dúró lórí ìlàsọ̀ ààrà ti pé màníyù ti ń jáde lára ẹni o kìí tẹ̀sìn. mùsẹ̀lélínà bí adílàtìn kẹsíratin ẹ̀rí náà dúró lé lórí ẹ̀rí tó pọ̀ ní mí ní ha nínú rẹ̀ ni màá yá àti tó pọ̀ ní. ani sí àtọ̀ àdéhìí. في حسن حديث فرق عائشة عائشة أم عائشة الألمانية من ثوب رسول الله صلى الله عليه وسلم أني في فترة تولي fífọ̀ tí a fífọwọ́ ha tí a wa aisha máa ń fọwọ́ ha àtọ̀ yìí lára aṣọ ànẹ́bì síra káàlẹ̀ yá bìfàn nígbà tó bá wà ní gbígbẹ bìfọ́fìrì ha pẹ̀lú ìkànnẹ́ àfọwọ́ ha síra pé ìkànnì ilẹ̀ lóyè látọ̀ tí wọ́n ti kiri kó fọ́ ha kúrò. fọlọ́ká nana jìfà á ń ká ipẹ́ gbin ní lámà káfà ìlànà máa kàfà èrè nàjàfà ìfọ́ ha wà á ti súnmọ́ tó sọyẹ gbini ẹ bá fọ ha káyipẹ́ gbẹ ló yíyan lásán wá gbẹ ṣe bá fọ ha sáàtì mọ̀ pẹ́ gbini gbẹ kí látún ṣe lẹ́yìn gbà á tún fọ́ ẹ káyipẹ́ tó mọ̀ níyù ti ń jáde yìí ẹ̀gbin ni nígbà tí àwa ayé ṣàfọwọ́ asán ẹ̀yẹ kó tó fọ́ wọ́n wá ní torí pé èyí tí ìyàwó àìsà pọ̀ yẹn tútù sí yẹn lékè ní tó jẹ́ nìyẹn ò dé fọ́ yí ọwọ́ ha ẹlẹ́ẹ̀kejì ni analmani ya ó wà asulil ìsán wàmà àdáni mọ̀níyù yìí ni máa ń dọ́mọ́ tá a bá lẹ́gbẹ̀ẹ́ ni tí mo ní bàbá àjà mi lè tó padà dọ́mọ́ tọ́mọ́ dàgbà àyẹ́pẹ́ yẹn gẹ́gẹ́ tá a bá fara kàn kí ló yẹ kó ló jẹ́ ẹgbẹ́ ni olùkẹ́kọ̀ọ́ ní ilé ló fi àbókè sí. alẹ́ òkúta náà bá kan mùsùlùmí ń sìn ẹ́ àbí ọmọ yẹn jẹ́nẹ́rálì ọlẹ́ jòkó ti kíkó èmi kárí inú ọkọ̀ tí wọ́n lọ lọ dímọ̀ ẹ̀kọ́ ti sàlù àlá láti lé ìjókòó ti tọ́ fara kan tó já lọ lára kò já kárí bẹ́ẹ̀ gbé ni àti òbí máa kọ́ra kàdé ní èdè mùsùlùmí ni yóò já lù àlá wa. à ń sọ pé mọ̀ níyù ni máa ń dọ́ máa.

ẹ̀rí wọn kejì nù. ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n mú na wọ́n ní àná rasulam làmúyàmúrò nàbí rasulam bìgásìlìhí wàtà àròsìmínì hù kàlùbáwò àníbi ẹni ká máa sọ àbí ká máa sọ́ra fún gẹ́gẹ́ bí gẹ́gẹ́ ìsásílẹ̀ lára gẹ́gẹ́ ètò léwu ni sánẹ́bí ni ẹ mara ń bìí sọ torí pé ọ̀pọ̀lọpọ̀ ìyá sàárè ìyá ní sàárè àìmọ́ra bìí sọ máa ń fà hadithi abdullahi ibn abbas ọ̀dọ̀dọ̀ àlùmọ́ mọ́tà àti ká kọjá lónìí jẹ́ ìdòlélẹ̀ sánẹ́bí rí kọjá lórí orí kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè bìí kan ọ̀húnmọ́ yóò àtàbà ń sẹ́ńdíyà lọ́wọ́ àmọ́ yọ àtàbá ní ìṣẹ̀bẹ̀ ìlú kìí ṣe nǹkan ńlá ní mọ́ ìyàwó. àmọ́ àdúgbò mọ́ ẹ̀rí kan náà kánà láàyè yẹ̀sẹ̀tìrì fìbáwọ̀lì ibòmí ńlá yẹ̀sẹ̀tìrì fìbáwọ̀lì. ìrìwáyà kan ní kìí para wọn tí bá ń tọ̀ nǹkan ní kìí sọ́ra títọ́ máa ń tàbí la. àmọ́ àkàm fàkánà yẹ́mùsí bíi nàmí màdín mẹ́rin náà ẹnì kejì wọn sọ̀rọ̀ káàkiri. ẹ wọ́n ní ààrẹ rí tó ń kìlọ̀ fún wa tó ń sọ wa lára níbi kíní níbi mọ̀ ní yorùbá wọn. káyọ̀pẹ́ ìpínlẹ̀ olóyè ọ̀gá ni wọ́n sọ ẹgbẹ́ ìpínlẹ̀ nínú yín ní ara wọn nínú ẹ̀rí tó wọn. àjábọ̀ àti àhàdí gàtlẹ̀ àwọn tó wá lẹ́sìn ní àwọn olè jẹ̀mọ́ ìta sọ síwájú àwọn àwo àwọn màlìkí àti àti ànàbíyà àdúrà sọ wá lò pé ànẹ́bí máa ń kọ́ ìyàwó àṣà máa ń kọ́ lára ànẹ́bí pé tí ò bá jẹ́ pé ní ìyàwó àṣà ni mo kọ̀ wọ́n wá fèsì lórí ẹ̀ sílẹ̀ sí wọn. sílẹ̀ sí wọn ẹni bí anna lọ́gọ́ láyà dúró alànàjà fà tọ́ba ní nǹkan yí wa lára à ń fọ́ kò tí ì ní ìlẹ̀fẹ́ gbin ní nǹkan mu o nǹkan yí mi láǹtì mú àpọ̀ kò tí túmọ̀ pé gbẹ̀yìn. kama anna gáfúlà lè màkà á ní ká bá má pèjọ wa gẹ́gẹ́ bí ikun ikun ikun yíyàn lára ọkọ̀ tuntun àbíkẹ́lẹ̀ bẹ́ẹ̀ ó já tẹ́ lára wà náà wì àbí nǹkan mi tó ti jọ tó bá wà lára wa bá ń bẹ́ lọ kí ni láàmú ẹbí lẹ́ẹ̀dẹ́gá yẹn máa rí tó wa kí àfọ́ní sípòtà akọ́ni yẹn láyà dúró alànàjà àtàtẹ̀ kò túmọ̀ pẹ́pẹ́ nǹkan lè kó yẹn lera kò tí mi nìgbẹ́ kí ni ẹ̀gbẹ́ ni. lápẹjú gbogbo ń dáàmú jẹ ti lè o ti ká rẹ̀ ìtọ̀ tí nǹkan bá tọ̀ àti ìgbẹ́ rẹ̀ kéré kí ni èyí káyọ̀pẹ́ ó fẹ́ ni tó kẹsẹ̀ pé bá èèyàn ti ní yóò káwọn èèyàn nira o gbọ́dọ̀ sọ ó kí mi jẹ kí n rí nira kórópè ń bọ̀ ní yẹn bọ̀ yẹn ń bọ̀ bíbà pé ọmọ nìyẹn ló sí ní ara sí lára yẹn lábílẹ̀ ń tọ́ra ń torí tó bá yọ ìtọ́ra ń nù lára mi yóò fẹ́ fọ yẹn bá fọ yẹn ń yìí mi lára lórí yìí lára nígbà tó ń kèé tẹ̀gbín ọwọ́ akọ wáìtì àìdàgbàdà rẹ̀ máa wá kẹrosin kí n sáré fi fasọ yìí. ẹni ojú bẹ́ẹ̀ ni a fi wo fífọ̀ tí a wá ìta ń fọ mọ̀ní yìí lára aṣọ àlẹ́bí. wọ́n ní wà nà bọ́ fásitì nàìjà sá wà ní mọ̀sẹ̀kẹ̀sára màtìlú àtúnṣẹ́ríà. nínú wọn ni làwọn pé ká mọ́ra kó ń bí ẹ̀gbin àti gbogbo ohun tí a kórìíra àwọn pé títí fẹ́ ni kámọ rí kún lára yẹn sáà nífẹ̀ẹ́ yọ sáà nífẹ̀ẹ́ rẹ̀ akọ̀rẹ́ àbíkẹ́lá kí ni wọ́n mọ̀ lára àbálágbájà mọ̀ ní ìlú níṣẹ́ yóò fẹ́ rí ànífẹ́ rí afẹ́ kọ̀kọ́rọ́ ẹni bẹ́ẹ̀ ni kíkọ́ tá à ń kọ àsọ̀rọ̀ mọ̀ ní ìlú bá jáde ní ara rẹ̀ pé kìí tẹ̀lé ẹni torí pé ẹ̀sìn náà fẹ́ kí a mara fún gbogbo nǹkan lọ sí àkẹ́fàlà òkè ìrògà sùláwùsọ̀rọ̀sọ̀ lánìbò lánìbò dáa nígbà fífọ̀ ìwọlé àlẹ́gbà wọlé bẹ̀ pé tábò o fọ kéde pé kíkọ pé ègbè ló yí ànábì ní àtọ ẹni pé nǹkan mẹ́rin náà wá lẹ́rìí àwọn tó ní kéde ẹ̀gbẹ́ alákọ̀ọ́kọ́ ìyá tí ìyàwó àyíká pé káyipẹ́ gbìyànjú tí èkú bá yíyan kí làwọn mi lè òun àmà fọ́ náà ẹ̀kejì a ní ìpele ọmọ nìyẹn ní àfẹ́ ọmọ níyì bàbá lẹ́sìn ni a jẹ́ pé èèyàn náà kí ni ó máa jẹ́ ẹ̀gbìn ìkẹta. ẹni bí wọ́n ti yà wá Aisha pé kéde pọ̀ pèlè bí wọ́n ti kí wọ́n á ní. ayọ̀ nǹkan tí ó jẹ́ nǹkan ẹ̀dọ̀ téèyàn ní fẹ́ rí káàpọ̀ kò ní ara ẹlẹ́ẹ̀kẹrin kọ́. alálejò òde kí ni kò sọ wa lára níbi ìmọ̀ níyì kó lè bá ara ní ìfọ̀ ìkómọ̀ ìyẹ̀wà ní ara. táwọn ọmọdé àbí méjèèjì yàmọ èwo náà abẹ́sẹ̀ wà ní ọ̀dọ̀ tí ń nà. ẹ ẹlẹ́rìí àwọn dọ́lì kìí ṣe ẹ̀gbin ṣùgbọ́n ká gbọ́ nǹkan yìí o òun gẹ́gẹ́ ní ẹ̀sẹ̀ tó bá ti jáde lára yẹn o hmm, ìjáde yẹn gẹ́gẹ́ ìyẹn gbọ́dọ̀ wẹ́ èèyàn jẹ lẹ́gbin ṣùgbọ́n tó jáde yẹn ni ẹ ṣe ẹ̀gbin ìyẹn ni ẹ gbọ́dọ̀ fi wẹ̀ ẹ́ sẹ́yìn kágbọ́ yé o sẹ́lẹ̀ nǹkan wá ní kéde ẹ̀gbọ́n ẹgbẹ́ tó wá jáde kò níbi ká máa wẹ̀ mọ́ hùn ìjáde yẹn èèyàn jẹ lẹ́gbìn ṣùgbọ́n tó jáde yẹn ni ẹ ṣe ẹ̀gbin náà mọ ní yóò kásùn mìíràn tàbí níta fẹ́ wá rí kọ́nínú àdìsí ni pé tọ̀hárà sùlùmọ́nì ẹgbẹ́ mọ̀ní yòó túmọ̀nì wà á dáhùn àti pé tó bá yíyàn lára àbá sọ ní àyẹ̀wò ìka ló yí kí èdè dẹ̀dẹ̀ kéèyàn dé kíni kó fọ̀ ìjọba bá ní ká máa fọ́ yẹn à ń pọ̀ lórí pé sẹ́yìn ò ní fẹ́ sẹ́yìn kórìíra ni. bákan náà ìṣèbáàbò ìsànà láti yí àní ìsàwò afẹ́ kí afọ́kù lára rẹ̀ bá lè dèjì kéde mi kábíkà máa rí dọ̀tí lára rẹ̀ kọ̀ọ̀kan tó ti kó yẹ lára kíkẹ́ lè bẹ́ wà lára rẹ̀ ẹ̀ lè kéde mi àbí bàbá àwọn aráàlú òkè náà fi ìgbẹ́ màlúù ṣe ọ̀sẹ̀ náà fi palẹ̀ kọ́ wá yẹ lásọ káńtì ní kéésì ẹ̀gbìn kọ́ wá wọlé òde bẹ́ẹ̀ yàtọ̀ pé kéèyàn ní ìdọ̀tí. gẹ́gẹ́ bí eruku tó ta fi hàn bí ẹ̀rọ̀fọ̀ ẹsẹ̀ ẹsẹ̀ ẹ̀gbìn òjò náà ní olóńgbòjò lè rọ̀ lánàá ẹgbẹ́ wa wọnú omi gbogbo tó kó tẹ́ tọ́jú ọjọ́ bí tọ́wọ́ yìí ké ẹnu bí tẹ́ńtọ̀ níbi tó mọ́lẹ̀ ní omi tírísì kẹ́lá fẹ́ kẹ́yẹ dé kó fọ ẹ̀ bẹ́ẹ̀ yẹn tó bá yé lára afẹ́ká kọ kó lára kó la bí yàtọ̀ fà yóò bo sáadò rọ́ọ̀tìbà ntọ́ pé tútù ní kásìkín kásọ̀ fà yóò kọ̀rọ̀ kú yá àbẹ̀sà káríkó ti gbẹ àtàkà fi ká ha ni sábà àtàrí orí parẹ́ ńkọ́ ẹ́ àti ṣe ń ti àwọn àlèṣe bẹ̀rẹ̀ wọ́n bá wò áàdà. نعم حديث وصل الحديث أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال قال إذا جلس بين شعبها الأربع ثم جهدها وجب الغسل وفي لفظ لمسلم وإن لم ينزل أن حديثي الإمام البخاري في مسلم نحن نوان ṣùgbọ́n gbólóhùn kan wà lọ́wọ́ parí pé wàá ìlànà yóò dé láṣù yẹn tiẹ̀ ó wà nù muslim kò sínú bukari àlékún tó wà nù muslim. ìyá àbúrò rẹ̀ náà gba hadith wa pé nígbà jálá sàbẹ́ ìnà ṣọ àbí àrùbá. wọ́n tọkùnrin bá dúró lórí ẹ̀ka obìnrin mẹ́rẹ̀ẹ̀rin nígbà tí wọ́n tún wọn ní lórí ẹsẹ̀ rẹ̀ méjèèjì àti ọwọ́ rẹ̀ méjèèjì túmọ̀ jàhádà ha tó sì wọlé tọ́ lára wájà balùgòsù ìdàpẹ̀lẹ̀ ànábì dàpẹ̀ yẹ pé tó súnmọ́ tọ́jọ́ ní nǹkan papọ̀ wájà balùgòsù ìwẹ̀ jánábà ti dọ̀rọ̀ yẹn fún wa tó wà ní bọ̀kádà àti mùsùlùmù ìyáàdà tó wà wà ní ti mùsùlùmù pé wà ńlá òjòzè kódà kí nǹkan má jáde lára ọkùnrin tó bá ti súnmọ́ obìnrin náà eré yìí ló ti tọ́jú ọ̀nà yẹn fún kí òṣèlú gbósùn náà wọ́n ní alimánà ìjìmọ́lì ìtumọ̀ hadithi lápapọ̀ ni pé anuba masala sọ ma pé ìdá jálàfà rọ́jò bẹ́ẹ̀nà ṣó abilà mari atul arba aláì hunna liyadani arjilani ẹni tí ọkùnrin bá dúró lórí ẹ̀ka mẹ́rẹ̀ẹ̀rin obìnrin tá a mọ̀ sí ọwọ́ rẹ̀ méjèèjì àtẹ̀tẹ̀ túmọ̀ awòlájà zákàrà òfin farjil maria ó sì súnmọ́ obìnrin yìí nítòótọ́ fàkọ̀dé wájábà alẹ́ yìí mọ̀ ní gbòsùn dandan ni fún àwọn méjèèjì kan wẹ̀wẹ̀ jánaba ó fi fẹ́ nìkan fún àwọn méjèèjì kan wẹ̀wẹ̀ jánaba wàyí làmù yá sọlọ ìnzáàl mi ní kódà wọ́n yẹ pé mà ní yóò jáde látara ọkùnrin yẹn yánà ìlà àjà wáhìdá torí pé ìsúnmọ́ ara wọn kábí ara wọn pàdé ara wọn lásán fúnra rẹ̀ áhàlù mùjìbá tẹlifóòtù ní ọdún wọn tó wẹ̀ dọ́rọ̀ yẹn ni ìyẹn ló bá fẹ́ bá àwọn fáà tó máa ń ka àwọn nǹkan tó sọ ìwé ẹ̀dùn náà yẹn wọ́n ní ìlà jẹ̀lifá àzákàrí fìfárí jẹ̀lìmárì àti abẹ́ ọkùnrin bá ti wọ́ tóbìnrin ó ti tán ó ti di ẹ̀tọ́ fún wa kí wọ́n wẹ̀ fún àwọn méjèèjì tí èsì ẹnìkan eléyìí ni àdìsí yìí ń ṣàlàyé fún wa ìdí àtúmọ̀ gbóyè náà ni pé tí ọkùnrin àti obìnrin bá ti fún wọn dandan nìkan lọ rẹ̀ kódà wọ́n ní hadithi kan wá wà tẹ́lẹ̀ tí hadithi Abi Sa'id al-Khudri gbà wá tọ́lá náà ti sọ wẹ̀ pé ní alimáwù mínà limáì alimáwù àwọn ẹgbómi báwẹ̀ gúúsù mínà limáì nígbà tí omi bá jáde lára ti kíni lára ti wà náà ayé tó bá jáde o kò sí kíni kò sí pẹ̀ wọ́n ní hadithi yìí hadithi eléyìí ibà máa gbọ́ pé hadithi eléyìí bá kà ìtàbùkù rírà yìí ó ti ṣe nẹ́sùkò fún ó ti pa ìdájọ́ àdìsí àlùmọ́ọ́hún mìnẹ́dìmọ́ọ́dì pé tá a bá sì romi pé tó wà tẹ́lẹ̀ ní pé tá a bá sì romi tó nà jáde lára ẹni èèyàn nínú rẹ̀ ṣùgbọ́n àdìsí lè sọ omi jáde o ìfẹ́ jáde kò jáde o pé láti sún mọ́ra yín náà dandan ni kí ẹ̀wẹ̀. náà hadithi tó tẹ̀lé ni hadithi abi jaafar bin ali bin hussein bin ali bin abi talib radiyallahu anhu ẹni tó gba hadithi yìí wá ó jẹ́ ọmọ ọmọ ali ọmọ ọmọ ọmọ ali bí pèlè mẹ́ta àbí jaafar ló gbà wá tó ń jọ mọ́ ali ali wá jọ mọ́ hussein hussein jọ mọ́ ali bin abi. sọ́ọ̀nì N'oge àdìsí wa. ó ní anáwó káàmì huwa wa àbúrò ìyìndà Jabir Abdullah ó lóun àti bàbá àwọn. jọ dúró bàbá rẹ̀ ní Ali ọmọ Hussein ọmọ ọmọ àlì ní bàbá Abdullah àwọn ikọ̀ kan wá pẹ̀lú ẹ̀ fasalu anilgosi náà ń béèrè lọ́wọ́ jábìrì mú àtìláì pé láti máa wẹ̀ jábìrì mú àtìláì ìdílé náà sọ̀ ábà ni nígbà táwọn ibi ó yọ̀ gíga ìyẹn tó tóbi tẹ̀mí kání lẹ́yìn gbàtà lè kí ni tó àwọn tó wàá béèrè lọ́wọ́ rẹ̀ yìí yóò jẹ́ náà tàbí ẹja lọ́gbọ́n kan tí yóò ti bá náà wọ́n béèrè pé bó laa ṣe pa jánẹ́bà lọ rẹ̀ fakọ́ọ̀l jábìrì bin abdullah rọ̀díẹ̀lá ánì ó ní yẹ sí ìkàsọ́ ó ní sọ́ọ̀hún kan ti tó wẹ jánẹ́bà sọ́ọ̀hún sì lé yọ zakatu lè fi tìrì yẹn mẹ́rin rẹ̀ là títí jábìrì fi fèsì fún wọn. fàkọ́lá nínú àwọn ọkọ̀ tó dúró ẹnìkan máa ń béèrè pé ah, má yẹ ni àkọlé tó ní o nígbà tí tó ẹni ẹni pé kò lé lókè ni kò lé tó o. ẹ wá mú èsì tí o sì jẹ́ rọ́ọ̀bì láti sako direct ó ní kánà yẹ kì í mọ̀ ní wà áwùfà rọ̀mí kà ṣá ara ìtọ́ ní òlé tó wọ̀ ẹni tí mú ara yẹ pọ̀ ju tiẹ̀ lọ tí mọ̀ ń tò wàkẹ́ rọ̀mí tó sì lóore ju ẹ lọ yorí ìdọ̀rọ̀ sọ̀tà ẹni tó gbàlérò lànàbí pé tó tà lẹ́bí ìwọ́n ní kò tó kéde kò tó wọ̀ yìí ẹni tí ń ara ẹ pọ̀ ju tiẹ̀ lọ tó sì lọ tọ́wù kẹ́ tó wẹ̀ wà lóòótọ́ wọ̀. ní súnmọ́ amọ̀nà fi fáwọn lẹ́yìn náà ló wá kírun fún wa ẹ̀la tuntun wà lọ́rẹ̀. jábìrù ni ó kírun fún wa hadithi wa nù Bukhari fàfi láfùbí nínú láfùbí tó tún wà nù Bukhari ọ̀nìkanà nàbí rọ̀ sọ́lá yẹ fòrúhu àlùmọ́ àìlà sí ìfàdàfà kánà ìbá ń wẹ̀ àárẹ̀ ọjọ́ mi ti orí rẹ̀ ní ẹ̀mẹ́ta láti fẹ́ fún ara wa inú àlàyé tá a se síwájú pé inú tá a fẹ́ tá a bá ń wẹ̀ bó túnú pé ká pọ̀ rí ní ẹ̀mẹ́ta. náà àdéhìí yìí àánú ti gbọ́ ìtumọ̀ tí ó sọ yìí. ìgbà amẹ́kọ́lẹ́kọ́ mẹ́rin pé ojú òfin gòsì mílẹ̀ jàǹdà kẹfí tá a ti sọ̀bọ̀ náà ni pé dandan ni káwẹ̀ ti jáná máa bá wà lára ẹni. wàzáàlì kàbí ìfá àzọ tìlì máa yí àdá lè ọdún wí wàtàyà láàánì yìí àlè. a níwẹ̀ yìí ni pé káàdà mi sí gbogbo ọdún gbogbo ara wa pátápátá. fasaya lanihi ale kaje ko san tubara famata hasala zali ta adda alwajib nígbà tó ń bá ti ka gbogbo ara yẹn yẹn wẹ̀ ìlànà kíkà ti àlọ́ aláṣíwájú inú tí ó jẹ́ kó ló kún tó dáa ni kìí ṣe kíní kìí ṣe dandan kómi ká ṣe gbogbo ara ẹni òun là ń pè ní abẹ àtìmọ̀ ẹ̀gbọ́n tó yìí. bákan náà kọ́lá fi bìdáyà tó ń ṣe yìí ẹni bàbá tó ṣe tíra bìdáyà tó ń ṣe tíra dáadáa ni níta lè pé ní àlùfíkò ní mọ̀kọ́rá nù tó ń kọ̀ọ̀fẹ́ láàrin àwọn àwọn mọ̀tàrí kùmẹ́rẹ̀ tí àdìmọ́n ń lọ rọ́ṣìlì ìbúlò rọ́ṣìlì lọ ká fásitì ìṣẹ̀fẹ́ra. wọ́n sọ wípé láàyò sàdálù bíi alálòdó mọ̀dálì padà àdà àdàmì yìí. wọ́n lé léyò tọ́ka pé bẹ́ẹ̀ ni ká fọwọ́ bó àbí ká má fọwọ́ bó. ẹ̀fà tó lé níwájú pé tá a bá fọwọ́ bó adé kíni afẹ́ ni níta afẹ́ gẹ́gẹ́ ni pé kó mọ́tàdì dé ogun ara bákan náà sọ́ọ̀rù kan àdébí wà arba'atu amdadi ìtò yóò jẹ́ múdù mẹ́rin yẹ́kì lèlò gòsìlì mi nàìjíríà náà bá nínú tá a gbọ́ nínú hadithi pé ó tó wẹ̀ jánẹ́bà sọ́ọ̀rù kan tó jẹ́ múdù mẹ́rin ó tó wẹ̀ jánẹ́bà kọ́lá múnú dẹ̀kí kìlì ẹ̀yìn alimọ́n múnú dẹ̀kí kìlì pé wọlé ìfẹ̀dá àlè àlàtẹ̀lé ìtàhdì wàá gbọ́ òkú tí jábìlù sọ yìí kò sọ pé dandan ó ti tàbí limitation pé ètò ọ̀gbọ̀dọ̀ pé jálùbá ọ̀gbọ̀dọ̀ jẹ́ sọ́ òkè o àìpẹ́lẹ́ pé ti limitation pé tó bá kéré sí òde kíni òwe tó bá púpọ̀ jù lọ́ńkọ́ kó sàtẹ́jù ó kàn sọ ìtòtò ànẹ́bí tánẹ́bí lò ní òkò mí ni pé àwọn tó bá ti lò tó sọ́rùn kan ò tí wẹ̀ ìwọ́n tó bá ti wẹ̀ jí tó lò nítorí sọ́rùn lọ sọ fi wẹ̀ jálùbá sọ́ kọdúnlé bílíà wọn ni kò túmọ̀ síbẹ̀ o wọn ni kọ̀kọ̀dá láti àhàdís alábàkọ̀dé rẹ̀ mọ̀fẹ́lifà kódà gan àwọn ẹ̀rí mi ta tún rí ó ń tọ́ka lórí àwọn òdiwọ̀n oríṣiríṣi òdiwọ̀n tó yàtọ̀ síra wọn ìkànnì àdísì tí a kà fúnra wa yìí ti já tó lọ wàlá àdám wọn ni wàlálìkà wàlá àdám lè ṣẹlá àfilẹ àwòkọ́ ti àwòlẹ̀ àdá wọn ni atúndí àti sẹ́ni ti sọ múdù tó sọ fáwọn méjì fẹ́ lómi tó tún sọ nǹkan mí fún ẹlòmí tó yàtọ̀ sí ti tìbí ayẹ́pẹ́ ní àmẹ́bí sọ lè fi láàfilà ọ̀kọ́ bóyá o bá kó ṣe yàtọ̀ awèlè àlá àbí ti fẹ́ṣẹ̀ sí ìyẹn wà kàkí látùlùmọ́ àbí bóyá o ká bó ń bá ti pọ̀ bómi ṣe kéré wà kẹsìrá ti àbókọ́ àtọ́bá kéré eléyìí tó wọ ayé tó fún lójú bẹ́ẹ̀ lọ́ka ọ̀dẹ̀dẹ̀ tó mélòó méjì àjọwò ká omi pọ̀ àbí fẹ́ṣẹ̀ tí wọ́n wáyé wọn ni mí nì pé ntí arínú àdìsí jáde ló jẹ́ níbi tó ṣẹ̀ fún dèdè omi tá a lè fi wẹ̀ jẹnẹba ṣùgbọ́n tá a kàn fẹ́ náà ni pé kí yẹn tó mọ̀ sí àfẹ́ àfẹ́jù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àlùwàlá ẹ̀nu. wọ́n ní wàsáfárì wàhádọ̀ àbíyẹ́ tó lè wọ́pẹ́ ìrìn àjò láwà bí omi díẹ̀ lágbé dání irú ni àdúrà ẹ̀rẹ́ tó bí o ọba láti lo sọ́wọ́ tó lé ní ètò kó wọlé tó wá bá kà ilé ìwọ́ ọba lo sọ́wọ́ méjì ẹ̀nà ọ̀yà torí pé àdìsí jábìrì nìkan kọ́ ni ó wá fún èdè ń tàlẹ́ bí wẹ́ jánaba Allah alam náà bákan náà istihbab taqsim mimma ìtọ̀hárà afẹ́ ká ṣe níwọ̀ntúnwọ̀nsì ká ṣe ń fún yẹ omi táàfì ṣì mọ́ra èyí ó ti omi lẹ́lẹ́ wà lẹ́nu ti yá ó lè mọ báyẹn sọ̀rọ̀ lọ ẹ̀rọ lè mọ ọ̀rọ̀ rárá ẹ̀rọ kó fẹ́ kó fẹ́ rú ẹ̀yìn bákan náà alinkar alaman yóò ká àdìgbò súnà tàbí ọ̀sọ́lá ẹni tó bá tako súnà ànẹ́bì nínú ta àdìgbò yìí náà àdìgbò pé ká tako káìpọ́kùnrin tẹ̀ wá dákẹ́ ni ó bíbà pé ó ọ̀pọ̀ sí sí jálùrù sọ̀nùkà kò tẹ́mi jálùrù náà fi tako ṣùgbọ́n bá tó fi tako ẹ̀rìn tó lébẹ́ kọ̀ọ̀mù ni ẹni tó lóore jù ọ lọ ìtumọ̀ pé tọ̀ bá wó lé bí tiẹ̀ o tó máa tàbí ìlú tiẹ̀ sọ afẹ́ tí ẹ bá takò súnà àlẹ́bà tó lá káàní takò tó ṣe bá a bá ṣe lágbára mọ́. kápẹ́ lákèésí wọ́n ta bá filẹ̀ takò súnà ọmọ yẹn kìíní tó máa kọ́ láwùjọ. bájú ẹni tó bá lágbára láwùjọ dáadáa tó takò ìyẹn ni òfin dá kálí èèyàn kan kó máa sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀hábà àbí kálí èèyàn kan kó máa takò mọ́ni ájà àwọn ẹni ìṣíwájú wa. kẹ́ẹ̀kan dẹ̀ dákẹ́ láwùjọ wa kẹ́sì ló kọ níbi ìmọ̀ yìí ká máa gbọ́ pín wọn tí ó bá mọ̀ ẹnu mi wọ́n fà ní ara rẹ̀ ẹlòmíràn wo yí ara rẹ̀ ẹlòmíràn fẹ́ kẹ́ wọ́n sọ mí lẹ́nu ṣùgbọ́n gbà kan sọ súnà ní bàbá sọ́nà lẹ́nu ó gbà kan yọnu sáwọn rẹ̀ àwọn wa nígbà tó sọ àdìsí fọ́mọ rẹ̀ pé àdìmọ̀sọ́lá ní látẹ́múnà wú ìmọ̀ àwọ̀ ìmọ̀sáàdìlàlá ẹ bá kọ̀ fáwọn obìnrin tó bá bẹ̀rẹ̀ dá pé àwọn fẹ́ wá mọ́ṣáláṣí fàbùlù tó ń ná káyọ̀rùn làwọn olùkọ́ tẹ̀ fẹ́ kákìrùn lé lórí fún wa. pé tóbi yìí kọ̀ fẹ́ bá gbàyàn dá lọ́wọ́ yín kó fẹ́ lọ́mọṣáláṣí ẹ̀ fún ọ̀dà abdullahi bin umar rọ̀dẹ̀lá ànihuma lọ́sí àdìsí ọmọ rẹ̀ bíláàlì ní wàláyé lànà ànàhùn àkọ́fún wọn à ah, ó tún búra. pẹ̀lú ọmọbìnrin yìí yóò lè lọ sí ọjọ́ àbí kò ní í dẹ́kọ̀ọ́ ó lè kọ́ bẹ́ẹ̀ tako bàbá rẹ̀ ó kò ní dẹ́kọ̀ọ́ inú bí àbá rẹ̀ ah, àwọn àlẹ́bí ni sọ̀rọ̀ wọn kò ṣe rà láì kàdé mọ̀ kò ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọmọ rẹ̀ nù táwa ní òní ìfẹ́ ọmọ rẹ̀ ṣùgbọ́n tó ní ìfẹ́ ọmọ rẹ̀ nígbà tó tako tó nà tó ń tako ló ní ìfẹ́ rẹ̀ yí dáadáa. ní òfin bá mú káyọ̀ máa takò súnà lẹ́yìn káwá dákẹ́ àbíkà mọ́kànlá nílànà kẹ́kọ́ nílànà kó yàtọ̀ sí lànà àwọn onísúnà káwá ní kájọ máa ṣe papọ̀ táwọn tó ń ṣe papọ̀ tani ó borí gbà kan nínú àwọn méjèèjì ẹ́ àwọn ni torí pé aláàmọ́ bí wọ́n ní àjọ wálẹ̀ fún wọn kájọ máa ṣe papọ̀ túnà gbọ́dọ̀ yàtọ̀ sí kí ni níbi díà ọlọ́run lè yẹ̀ mí ìfẹ̀lẹ̀ kàbí mí nà sọ yìí lọ kí dáadáa lè bá àwọn fóònù di aburú. yóò máa jẹ́ nǹkan tó máa bàyẹ̀ ń jẹ́ káyọ̀kẹ́ máa takò súnà lẹ́nu káwọn àmì ìtàrí kan jẹ́ abẹnú gẹ́gẹ́ sọ́nà àti súnà ìkẹ́rìmọ́ ní sọ̀rọ̀ lórí ẹ̀. ilé ìsìlànà àwọn onísúnà ọlọ́ọ̀lá náà èyí tí a inú jẹ́ ìparí tó ní ṣe pẹ̀lú báàbù rúṣùn nílẹ̀ ìjànàbà báàbù rẹ̀ ìjànàbà lẹ́yìn ìgbà yẹn nínú kìtàbù tọ̀hárà tá ń bá lọ ìran tọ̀hárà ní tó tó wà ní báàbù tàyámù ìran àlùwàlá oníyẹ̀pẹ̀ tó ti ẹ̀ka mọ̀ òun náà ẹ̀kọ́ tá a bá ṣe wà ń kàlẹ̀ ẹ̀lómi bẹ́ẹ̀ mọ̀ tẹ̀lé kódà ó ṣe ẹ̀kan mọ̀ torí kìí sábà wáyé. ẹni ní òkè ẹ̀rọ bẹ́ẹ̀ ṣe gan. ṣùgbọ́n kì í wáyé yìí kò ní lè bá a ní mọ̀ lóòjọ́ tó bá wáyé ńkọ́. tí ó ní ṣe pẹ̀lú ẹ̀sìn dáadáa. ní lọ́gà nínú èdè ní nínú èdè ó ní ká jẹ́bọ́n náà sọ pé wàlá wàlá àmìnà bẹ́ẹ̀tà àrọ̀ kẹ́lùmọ̀ àmìnà yẹ pé oníṣẹ́ ẹ̀fọ́ gbèrò ìlú ọlọ́run kẹ́lùmọ̀ àmìnà yẹ pé ọmọ látara tàyà mọ̀mù náà ni. fọ́mọ lókè làbẹ̀ ọ̀rọ̀ fún ìfọ̀kà ṣùgbọ́n bá lọ́wọ́ máa ń lò nínú fíkìw onípe ìlànà sí ìlúwájú wàlíyàdé bìṣẹ́ ìmìnà sàáyé ìbá ń pè bẹ́ẹ̀ nínú fíkì ni pé ká fọ ojú wa àti ọwọ́ méjèèjì pẹ̀lú irun tó jẹ́ sọ́fẹ̀sì orí ilẹ̀ẹ́lẹ̀ tó má. ìyá anẹ́lì máa ṣe á kọ́sọ̀dá ìlà fàáyì torí pé tó fẹ́ tó fẹ́ fi pa ara rẹ̀ yẹn onígbèrò àyè yẹn àmọ̀ pé ìtajì sáà mọ́mú náà nìgbèrò yèé gbèrò àyè kan láti lọ ṣe sáà mọ́mú bẹ́ẹ̀ wakọ̀lẹ̀ àrọ́fàhù bá gbẹ̀lẹ̀ ọ̀làmá bẹ̀kọ́ọ̀lẹ̀ ní definition táwọn àfáà mi fún táyà mọ́mù ni pé tọ̀hárá tó ń tọ̀rọ̀ bí yà ní pé ìmọ́ra tó jó ní yẹ́ẹ̀pẹ̀ ìmọ́ra tó jẹ́ kíni oníyẹ́ẹ̀pẹ̀ tẹ̀sẹ́mìlò àlàmásì èlèwájú wàlìyàdẹ́ yìí tí ó kó sínú nǹkan méjì náà ló kó sínú mọ́sì èlèwájú ká fa ojú wa wàlìyàdéyìn àti ọwọ́ nígbà wa ni wọ́n ní ẹ̀yìndà ádámì lìmá nígbà tá a bá rómi ìdí ó fanu ká fọ ojú wa àti ọwọ́ wa nígbà tá a bá rómi àwọn ádámì lìkódèrè àti àlàtìmáàlì àbá rómi ṣùgbọ́n àlòkùn ara láti ṣe kíni láti lò bóyá alẹ́ bá mú wa bóyá ó ní agbára ó lè ṣe ìyẹn léṣe bí ẹni tó tọ́ọ̀kì tó tún mú tí ń gbẹ̀ tó ń ga gbogbo lórí yóò sá kírun ìyẹn rómi ó lè rómi ṣùgbọ́n kò lágbára àti kíni àti lò ó. wọ́n wá mí níka sọ ìfẹ́ àbẹ̀lẹ̀ ó mọ sí mahamadi ìyàtí alẹ́ ti yá sọ̀rọ̀ lọ́wọ́ òmùrọ̀ ha. wọ́n ní ìwà gbàdọ̀ eléèpẹ̀ yìí mọ́ra eléèpẹ̀ kò sí fújọ kankan nínú àwọn nẹ́bí tó ti ṣíwájú ànábì wa Muhammad sọlọ sọlá nínú nǹkan tó jẹ́ ẹ̀ṣà fún ìjọ ànábì wa Muhammad yìí nìkan ni. táyà ànábì wa Musa wọn mọ́ táyà mọ́ àwọn náà ti ń ṣe mọ́ra yẹn pé ó dàbí òtútù jù bẹ́ẹ̀ lọ tó bẹ́ẹ̀ ṣèyàn léṣe kí náà ti sàlọ́ láti wọn omi náà wọn àmọ́ jíjẹ́ táyà mọ́ mọ́ra ti kò tán bẹ́ẹ̀ làwọn ànábì míì yókù náà ilé umma wo alẹ́tì yasara Allahu umuraha ha tó lọ ń nǹkan gbogbo nǹkan ẹni rọrùn fún wa ẹ̀sìn rọrùn ọlọ́run wa máa ja'ala alaykum fi dini min haraj òun fi nira kankan sínú fún yín kama ẹ̀sìn tó lé ní káàná ti gbà lọ́rùn kẹ ẹ̀mọ̀ ẹlẹ́sìn àwọn òun àwọn yóò lè gbàgbọ́ àwọn tó ń pe mẹ́ta lọ́lọ́ nígbàgbọ́ àwọn tó ń pa nẹ́bí yìí sá lọ́lọ́ nígbàgbọ́ yàtọ̀ wọn sí Islam ní ètò wa lé kíní ló wá lé àwọn bàbá náà ìtọ́ sí pẹ́gbọ́n ìfẹ́ náà tó bá nù ọkọ̀ àwọn ẹlẹ́sìn ìmọ̀lé nínú àwọn alùgáfíwìlì fèkìlì nínú àwọn ogun làákàyè tí àwọn alùmọ̀báṣirun àwọn evangelist àyíkò náà pè wọ́n sanfọn kátáwò gan wa nù wọ́n pírísẹ́ǹtì Islam fáwọn èèyàn bí lóde kíní tó lé ẹ̀sìn náà ṣe rọrùn ṣe káti ẹ̀sọ̀rọ̀ ń pa rẹ̀ ńjọ nípa ìrọ̀rùn Islam káàkàn bí ẹ̀rẹ̀ láwọn ta ni àwọn míì tó ń pè lẹ́sìn inú Islam yẹn ti ń pẹ́ àti fẹ́ lé eh, ọ̀nà rọrùn rẹ̀ ọlọ́run ṣe rọrùn fún wa gidigidi kò fi nira fún yuridu yuridu ìdẹ̀kùn lọ́lọ́run fẹ́ fún yín kò fẹ́ nira fúnmọ̀ yìí láti ń jẹ sàríyàn yóò pé wọ́n ti sínú tó dọ̀la ewé ló lè jùlọ méjèèjì ìbájẹ́ lálẹ́ jẹjẹ tí alùfájà àti tíọ́ kejì ó tún ká tó bẹ̀rẹ̀ àti ti jẹun tó lálẹ́ ti jẹjẹ gẹ́ ọ̀hún gbàgbà yìí kó lọ mi. ẹ̀sìn rọrùn ni ẹ̀sìn ẹ̀sìn tó lọ́n ṣe tẹ̀lé àwa yìí nírọ̀rùn ọ̀já alàláha mílẹ̀ hàrùn fáríjà ẹni gbogbo nǹkan tó jẹ́ hàrùn ìnira tẹ́lẹ̀ ọlọ́wọ́ agbọ́dí ìdẹ̀kùn nínú àlùmọ̀ yìí wàmínà bíkì mákàràjà gbogbo nǹkan tí ó jẹ́ nǹkan fún pínpín mọ́ra tó ti ṣíwájú tẹ́lẹ̀ pé bẹ́ẹ̀ ló bá yí wọn lásán bí nǹkan ọlọ́run á fẹ́ràn sọ́dọ̀ tí wọ́n pé kò tó bẹ́ẹ̀ kò ní ìdí gbogbo yìí ọlọ́run ṣe gbogbo ẹ̀ ní rọrùn fún àlùmọ̀ yìí jáwọ́ ní Al-Qur'an Al-Karim nínú Suratul A'raf ọlọ́run sọ tó wà nínú àkọọ́lẹ̀ ló tàwọ́ àti ìyí ìtàn pé ní Old Testament àti New Testament jẹ́lẹ̀ bá ti fọwọ́ pàǹdé o sàrọ́dà ti ń jí ọlọ́run sàlàyé tó wà ń bẹ̀ fọ́ pé ń ta akọ sílẹ̀ nípa lẹ́yìn tí yòhílù láwọn ọ̀tọ̀ yìí bá gbogbo tó bá dáa ní òmò ẹ̀sìn lẹ́tọ̀ fáwọn èèyàn tó bá dé wà yòhálù ní mọ̀ alẹ́ yìí mú àlẹ́kàbáyì gbogbo nǹkan tí ò dá ní òmò ẹ̀sìn àgbẹ̀yẹ pé tẹ́lá ní òfin alẹ́ nǹkan yóò dá nǹkan yóò dá lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ ní tó fún àwọn ẹ̀ àwọn ìnira tí ń bẹ fún àwọn ọmọọ̀tẹ́lẹ̀ àdébìnrin wa ká ọ̀nà tí ní ìmọ̀ tí ó ti rọrùn báyìí wàlẹ̀ àgìláàlà lẹ́sìn káàná ti àlejò ẹ̀mọ́ tó jẹ́ tó fi di àwọn èèyàn tẹ́lẹ̀ wà fún wọn lẹ̀ ìjọba bá mú káàná máa ròyìn ilé Islam ẹ̀sìn rọrùn ni kò sí ní tó lé mbẹ ẹ̀sìn rọrùn ni lórí gbogbo pátipàti tó ń ṣe ní ìpínlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó ti ṣe ń jẹ kọ̀m̀pẹ́ láà mùsùlùmí kò tẹ̀ ẹ̀sọ́ tó ń kànà kankan tó fi jọra wọn ọba mọ́sálásí kẹ̀kẹ́ ọ̀rọ̀ láti àwọn ọlọ́ba yìí mí tó bá fòjà balẹ̀ nígbà tó bá délé ní òwúrọ̀ pàtẹ́ pàtẹ́ tó jó yóò wá rẹ̀ wọ́ gòtà. ọlọ́run ṣe rọrùn fún ara rọrùn ẹ̀sìn wa náà ní táyà mọ́mù tí à ń sọ̀rọ̀ báyìí. wọ́n ní ha wà bọ̀ ríra ha àbíbára kàtì ha lànàbí ọlọ́run fọ inú àdéhùnmọ̀ yìí mọ́ pẹ̀lú kí ni pẹ̀lú àlàáfíà tó ha ó tó fọ ìsáwámọ́ pẹ̀lú àwọn àmọ́ra tí ọlọ́run ṣe ló fi fún wa yìí ẹni tó pẹ́ àìrómi akẹ́ni wà áhàdú asli asli ìlhàyà ìtẹ́ pé ìkan nínú ìpìlẹ̀ tá a fi ń sáyé ni aslẹ́yìn ìlhàyà ìpìlẹ̀ méjì tá a fi ń sáyé bá a bá rí fa awọ́dọ̀ alùhù ánìwà ìrìn adamadima téèyàn bá rómi tó jẹ́ kan nínú ìpìlẹ̀ tá a fi ń sáyé fa awọ́dọ̀ ni wà sọ̀rọ̀ onẹ́nìkíni onẹ́nìyẹ̀fẹ́ yàrá yẹ kolo tọ̀ ara tó ètò la kọ́ kí wọ́n máa ń gbà wọ́n tẹ̀ wá nínú wá ní mọ́ra ṣe ọ̀rí tómi ṣe ní ìmí wà tá a ti lóore fọ ọ̀rẹ́ ti lóore. fàyínà tọ̀ ara sàlùmá torí pé ká omi ká fi mọ́ra yìí tutọ́ irò bọ́ ìrọ̀ wà lóba àti omi amọ́ inú amọ́ta fàyín rẹ́dìmọ̀tì sáàbá wá rí ìmọ́ra ti omi yìí azil adatu kanu sáàbá rí irinṣẹ́ ti mọ́ra ti omi pé rọjá ní ilà sóra ti sọ̀hárà bí adatu sọ̀rọ̀ àádọ́ irinṣẹ́ ti kí ni ìyẹ̀pẹ̀ láti mọ́ra ìtàṣùlà sọ̀hárà tó lè bá a sínà kálíbà àti mọ́ inú fàlàṣà kàfé ẹ̀kúmọ́tì a ìtumọ̀ ọgbọ́n àti òye tó pọ̀ ó wà ní ìtọ́nà bàtà sánà wàtàlá tí ó ṣe ní òfin fún wa yìí wàlà àrọ́ ìbá fi ìfà ìdásẹ̀ kò sí èméjì nínú àǹfààní tó wà ń bẹ̀ lẹ́nu mi ká àǹfààní wọn láwọn fi ká máa fi ẹ̀pẹ̀ ká máa fi sè mọ́ra wọn ni kò sí èméjì èyí ò lè bá àǹfààní wọn bẹ̀ ní mọ́rùn òun ti kọ̀ fà ádáfà fìfà fẹ́ni tọ́nà ń bá ní kí wọ́n fún ní oríire àgbọ́yé yóò bá àǹfààní wọn lọ ká ẹ̀sìn wọn yìí mọ̀ pé ẹ̀bí tí wọ́n ti wà pé àwọn ẹ̀mí òru mi lò kó máa wà láì láì mọ́ra bẹ́ẹ̀ láì kírun á ọlọ́run á ṣe àlùwàlá oníyẹ̀pẹ̀ lẹ́tọ̀ fún un àbẹ tó ní jánábà tẹ́tẹ́tẹ́ ní bá ń jánábà yóò máa ká sí ọ̀kọ̀ wá lé lómi àbí kò lómi ọlọ́run afúnná náà báyọ̀ mí yóò ṣe náà kó lo kó lo ẹ̀pẹ̀ kí e kí e padà ró gàbí kí e padà lè lo ìka àǹfààní tó wà lẹ́pọ̀ ẹni fẹni tọ́nà bá ló gbàgbọ́ yé àwọn àbá àbí tó ń ṣe kìtàrí àfihàn wọ́n ní kí aṣáàlù àlá eléèpẹ̀ yìí ẹ̀rí wà fún alukoran ẹ̀rí wà fún ọlọ́ọ̀bà yìí láǹtẹ̀ jùlọ mọ́ a tẹ́ ẹ̀ bá rómi pàpàyà máa mú sàn ìdá nǹkan yìí ma ẹ̀wọ̀ àyè tó dá tó mọ́ ẹ̀rùsàlù àlá lórí rẹ̀ torí ṣíṣí kan àyè kẹta kò lè ti pé kò lè ti tó rí yìí o ẹlòmíì jìnnà ẹnu ẹ̀ jìnnà pé kò dọ́ tó yàtọ̀ mọ́ tó kì tó bá sọ pé nǹkan wà gẹ́gẹ́ nílẹ̀ òfin tí ń tún wà èyí tó wà tó jẹ́ tóbi gẹ́ tó mọ̀ mọ́ lé ṣe kábà ọ̀fẹ́ tún ní àádọ́ yẹ pẹ̀pẹ́ babalágbẹ́dá ìkákì kan máa fi dé ní ẹ̀sìn yìí tó bá tún ní a máa fi ẹ̀pẹ̀ sànù alá ìkákì kan ò dé ní ẹ̀sìn èèyàn kéèyàn ló dé kíni tó wọ́n ní ẹ̀sìn tí ò mọ́ ní ìkákì kan ló dé ní ẹ̀sìn wọ́n lè yẹ kéèyàn tí ò mọ́ ní ẹ̀sìn ẹ̀rí wa nu alukur'an bẹ́ẹ̀. bákan náà wà súnà tìlùmọ̀tò ọ̀hárọ̀ ẹ̀rí wa nu súnà nínú àwọn àhàdìsì tá a máa kà fúnra wa nínú báàbù tàyámùnù tí ń tọ́ka lórí ìfẹsẹ̀rinlẹ̀ ìṣàlùwàlá àbí ìwẹ̀wẹ̀ eléfẹ̀. wà ìṣòwò ìlú ummati al-mahmadiyya al-mahadiyya. ìjìmá ìfanukọ àdéhùnmọ̀ ìlú àlórí ẹ̀ pé báyà ya mú bẹ́ẹ̀ náà lẹ́nu kí wọ́n bá dé ta tó ní títí wà pé tó ní pé kò sí wọn ọ̀rọ̀ rẹ̀ yóò wà ṣáà tó nù ọ̀rọ̀ tó máa ni. ẹni tó bá bẹ̀rẹ̀ àtàn yẹn lábẹ́ pé kò sí báyà mọ́mù nínú kíní nínú ẹ̀sìn yóò sì sọ̀rọ̀ níbi díà tó bá gbàdọ́ kàn bẹ́ẹ̀ yóò lọ sí torí pé ó ìkẹ́ nínú àwọn tó wà sáájú tó ìṣẹ̀lẹ̀ à. nǹkan tó lè lẹ́nu ẹ̀sìn kan ní wọ́n á tako lọ́pọ̀ ìjùmọ̀ àlùmọ̀ yìí wà lórí ẹ̀ bẹ́ẹ̀ umma wo umma alimahdiya umma tọ́lọ̀ ń ṣe ìmọ̀nà fún lẹ́lẹ̀ àlùmọ̀ yìí ẹnu wa kò pé lọ́yà mọ́mú ìdínbẹ̀nu ẹ̀sìn wàyẹ̀sẹ̀rí ìlú kìyàtọ̀ sọ̀hẹ́ tàbí wo kìyàtọ̀ tó náà jẹ́ kan nínú ibi tá a ti mẹ́rin mẹ́sìn pé ká fi nǹkan rí nǹkan ní ilé iná òfin rẹ̀ pé ètí ó wà nínú ẹ̀sìn òun náà ni ìyá àtúnjẹ́ náà àwọn àhàdíìsì tó wá wà ní abẹ́ ni àmọ̀ kàkúnra wa bí ìdílé láì sàálà tí a fi mọ àwọn ìdájọ́ bóòlà ṣe ń ṣe táyà mọ́ lẹ́bà ti ṣàlàyé bóòlà ṣe ń wẹ̀ fún ara wa hadith sáàmù mú níjọ́ mi ní ṣàlá tààlà náà ni hadith ẹ̀mọ̀rán lọ́nà ṣẹ̀yìn láti bẹ̀rẹ̀ ní ṣàlá tààlà ayépẹ́lẹ́ ni àkàkà mọ̀kọ́dínà nípa tó ní ṣe pẹ̀lú bínú táyà mọ́ mi lẹ́yìn gbàdá ti ṣàlàyé ọ̀rọ̀ gbófin olùjànàbà kàwé jànàbà wàá wẹ jànàbà yìí arọra wa kákíyèsí pàápàá jùlọ àwọn obìnrin pàápàá jùlọ àwọn obìnrin kí wọ́n kíyèsí àwọn nǹkan wọ̀nyí torí pé bẹ́ẹ̀ lè máa ń pọ̀ láwọn obìnrin láwùjọ àwọn tí wọ́n kàn lọ àsàlátù tí wọ́n kọ́ nínú nǹkan báyìí ẹni tó sì kọ́ lẹ́nu kan nínú nìkọ́ nínú nǹkan ní àníyàn bó náà ṣe rẹ gbójú ìjánára àníyàn bó náà ṣe wọ́n lè ṣàlùwàlá ìjókòó kan lẹ́nu ìtọ́nẹ́tì gan wọ́n ti dín wọn ò kán ọ̀rọ̀ agbọ́dọ̀ ní àgbọ́yé sáwọn nǹkan wọ̀nyí dáadáa torí pé ìmọ́ra bìtọ̀hárà tí kẹsí òṣọ̀lá pẹ̀lú bí dáa mọ́ra ní rólèrè ni ó fi lálàáfíà tí mọ́ra bá ti wó ìrún náà dégé ìrún wó nù lágbọ́dọ̀ sọ́ra ká mọ àwọn òfin ìmọ̀ra bí kí ni àwọn nǹkan tí ìmọ̀ ń fà á inú ta ni máa ń fà á náà ní ti àkàṣewájẹ kí ni nǹkan náà àlùjánẹ́bà àlùjánẹ́bà jáde ní ààrẹ ni àbí kí ọkùnrin àtòmínú ṣe kí ni kọ́sùmọ́ra wọn kódà sí nǹkan kan ò jáde ní ara wọn láti súnmọ́ra wọn ìjánẹ́bà ti àkọ́kọ́ náà méjì náà là á sí ilẹ̀ ìpínlẹ̀ jádùbà ní kó mi dé gbogbo ara wa ṣùgbọ́n nìkan rí kọ́kọ́ ti àlọ́ àlá sí iwájú ká tó da ògùn ká tó adarí lómi àti ká tó wẹ orí ní ẹ̀mẹ̀ẹ̀fà tó bá sì yàn kéèyàn da gbogbo dára ṣùgbọ́n àlùmọ́yìnmù pé kó mi ká gbogbo ara pátápátá kó mọ̀ dábì kankan sí tí ẹ bá ti ṣẹlẹ̀ pẹ̀lú àmì ẹ̀fẹ́ òun wẹ́wẹ́ ìdánábà tí ẹ bá ti ṣẹlẹ̀ òṣèlú ìdánábà náà nìyẹn àbẹ́lẹ́ gbàgbọ́ ìkọ́nà fi ṣe kọ̀ọ̀kan dáadáa fún aláyà tó lọ́wọ́ mi láti àwọn tó sàlẹ̀ fún àgbẹ̀rẹ̀ mi ẹ̀sán ìkọ̀ọ̀kan wa ọ̀sọ́nà náà ọ̀sọ́nà láàrin ìgbìmọ̀ ọ̀sán mọ̀lẹ́ náà láàrin. Yeah, I'll mà chỉ là ba bốn ìyàwó kan lọ́wọ́ kan bí ní àwọn àlàyé ta kò tó ajá ní ìṣàlàyé ìpínlẹ̀ ìṣẹ́ tó kọ̀rọ̀ ìṣàlà. nígbà tó lọ́fẹ́ ní ojú náà ni pé abẹ́kafọ́ orí ní ẹ̀ẹ̀mẹ́ta kápọ̀ ọkọ̀ kárípẹ́ lókun kápọ̀ orí àtúndélẹ̀ kádàdà olùdílé mẹ́ta kápọ̀ ọ̀gbọ̀n ara yẹn. sámínà tó máa fẹ́ gẹ́gẹ́ bí pé a máa bọ́lá fọ̀tàn ní àwọn akọ́lé dá sí àwọn ẹgbẹ́ ọdún tó tó kọ ẹ̀dọ́ òsì ọmọ àwọn náà lọ́dọ̀ tó. ìgbésẹ̀ àwọn ọkọ̀ ń ṣe pẹ̀lú àsìkò ìgbà ẹ̀mí wọn ti rákò ìgbà ìgbọ́n fún àìṣá ìlú ó lè fi pẹ̀lú àwọn ẹ̀ṣẹ́ ọ̀sìn. tó kí wọn ní wá ti wọlé yẹn ní àwọn ẹ̀ṣẹ́ àti bíi thirty nine thirty four kí ti ṣe ìgbà láti lè ṣàyẹ̀ṣe olùọ̀bẹ lẹ́yìn ẹlẹ́kejì ó ṣe pẹ̀lú ẹwàwà fún ẹ̀rọ máa ṣe ìdájúdì ẹ̀rọ àwọn ẹ̀ polongo ìdájúdì ẹ̀sọ́ àtúnjẹ́ ọkùnrin àti obìnrin tó wá jáde ama pariwo programu yẹn bí ẹbí ló tẹ̀lé ọdún jẹ́ oṣù láti polongo omi tó wà tẹ̀lé irú programu yẹn tó tọ́ ọkọ̀ wọn tí wọ́n jẹ́ níta máa ń máa tẹ̀lé ọ̀rọ̀ àwùjẹ gbọ́dọ̀ àti orúkọ ẹ̀ ṣe ó lọ sí ẹ̀ máa fọ́n náà nítorí ní ṣe pẹ̀lú àsìkò nígbà tó ti pé ìrò wọlé kílà mi lọ kí ìrò wọlé àti bẹ́ẹ̀ kálíbà lókè kálíbà kí ẹ̀ nígbà tó wọlé ó ti yá nínú kí ìrò bá ti wọlé àti bẹ́ẹ̀ ti tó nù ìyẹn ló fà lásìkò ìrún gbà yín tó bá ti mú apò ìrún àti lè di gẹ́gẹ́ àti lè kí nítorí kàdá mi pé Eh, bí atẹ́gùn twenty eight àti twenty seven ní wọlé sí mẹ́rin kẹta wà rọ̀ pé ẹ̀dùnkẹ́kọ̀ọ́ wà máa wá táàkì náà ní ládùúgbé kí ni àti wàmí alẹ́ pé tán káàkì bẹ̀rẹ̀ tó bá lè sí yẹn kankan tó bá ti fi múrun wọlé àsìkò kékeré ti yá mi. náà ìbéèrè ẹlẹ́kejì tó ní ṣe pẹ̀lú àṣì jihadu àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ yàrá mùsùlùmí tó wà ń sún náà gbìyànjú láti fi ìsìlámù lọ́lẹ̀ pé àwọn ọmọ mùsùlùmí ẹgbẹ́ tó kọ́ ti pàtàkì fún wa pé ìbára ẹni ṣe ń bẹ̀ ó gbọ́dọ̀ ní ṣe pẹ̀lú súnà súnà ló fi ń lọ́lẹ̀ ọ́ àti ìfilọ́lẹ̀ tó fẹ́yàn gba ìwà láàrin wọn èèyàn yóò ní pàtì láti lè dín láti fi súnà lọ́lẹ̀ ètò dáadáa ṣùgbọ́n kí a ní à ń polongo à ń ṣe jihad week à ń ṣe kíní kan àtúndàtọ̀ rẹ̀ lọ́tọ̀ ẹ̀ka kéèké fáàní láwọn àsìkò kan ẹni wọ́n jòlúkọ ìta pé ló jẹ́ ìgbẹ́gbẹ́rú mẹ́ta láàrin ọdún àwọn àsìkò kan wà tá a máa ń sọ prógámù kan agbẹ̀sẹ̀ prógámù yà máa ń ṣe prógámù kan bí a sẹ́mínà sẹ́mínà lẹ́ẹ̀kan àbí lẹ́ẹ̀mejì ní kíní lọ́dún so kò sí sí òbúrú bí lẹ́kọ̀ọ́ kan náà lẹ́pẹ́ ṣé ẹ sáà tẹ̀lé programu tó tọ́ ni ẹ̀sìn bẹ́ẹ̀ èjì àdìsí náà ni kéde kẹ́kẹ́kẹ́ ayẹyẹ pé ẹ ti mú déètì kan tí ó mọ̀ dàbí ọdún káde bí ọdún ni èdèrè táwọn kọjọ káàkiri táwọn ń nígbà tí èdè sí kọ́niyó lẹ́ni dé táwọn ìdánwò ọjọ́ káàkiri àtọkùnrin àtọkùnrin bóyá náà wọ́n á ti tọ́ ní kàkọ́fẹ́ káwọn fáwọn mùsùlùmí náà wà ń bí ìkọ́ṣe burúkú tí ò dáa tàbí ẹnìkan bẹ́ẹ̀ lọ́lẹ̀ àwọn ọ̀sẹ̀ báyìí àni program báyìí bóyá kẹlẹ́ fún ní ambi ìpolówó náà ti tó ẹbí lórí whatsapp ọlọ́dìdẹ gbogbo ẹ̀rọ ọ̀nà káyọ̀ bá gbé gíní káfí mọ ní ìgbó ká máa jó káàkiri kò tọ́ fọ́kùnrin kẹka tó wà lọ pé obìnrin òṣìṣẹ́ lẹ́nu kan ní skul kẹtọ́ nígbà tó ń ṣe bẹ́ẹ̀ làwọn eléégún náà jáde olùkọ́ sàmúrà àti léṣe ní. ilé yorùbá bẹ́ẹ̀ bá lọ bẹ́ẹ̀ yẹn kí n kan àwọn eléégún ìkanú nítorí ṣe òdà tó tọ̀ tọ́lẹ́ lẹ́bọ̀ làwọn ṣùgbọ́n nílànà báwa náà ní òde kìíní kò da ọ̀gá náà ń jóbọ̀ ẹlẹ́ náà ń jóbọ̀ wọ́n ti fẹ́ pàdé ara wọn ní kálukú sì fẹ́ tẹ̀ fún ara wọn sì fẹ́ dákẹ́ fúnra wọn ẹgbẹ́ wọn ti kálukú náà wọn tọ́ tiẹ̀ mùsùlùmí kínní kan gbogbo àtàkàtà eléyìí ò bá mu kápẹ́pẹ́ sí Islam bẹ́ẹ̀ sì ti kìíní mùsùlùmí wọn ká ní prógámù tó àmọ́ ṣe ní sùkọ́ ní ìta àtàkù ṣùgbọ́n ká mọ́ gbé lọ lànà tó takò lànà ẹ̀sìn ẹ̀rí ní skul kan gbàdúrà àtàwọn ọbẹ̀ wọn wá pẹ́ alágẹ̀dẹ̀bá iṣẹ́ ń ṣe ìdádùkọ́ sí sáà ẹni bá ṣe ìṣẹ̀lẹ̀ dọ̀ eléyìí wá dá báyìí tẹ̀yìn àwọn obìnrin máa wà lẹ́yìn àwọn awájú kálukú máa máa kálukú máa ju ọgbà fáwọn olóṣèlú ṣe kàmpé káàkiri àwọn òkè tóra àbá gbọ́rọ̀ sí ẹnu àgbọ́ ṣùgbọ́n maikrofóònù lálọ́ rẹ́ǹtì fáwọn obìnrin àwọn ọ̀nà òní ìrìnsẹ́ kótó mi ní aram bàbá ṣe báyìí lọ́wọ́ àjọ àwọn kẹmọ ẹkẹmọ bẹ́ẹ̀ parí gbogbo ní kápọ́ọ̀tì mi kí ni gbogbo ojú náà ní sí. ìsìláàmù jẹ́ fáàrí làǹṣẹ́ káàkiri fáàrí wà nú ẹ̀sìn fáàrí wà nú ẹ̀sìn ni pé ká ṣe ń tẹ́lẹ̀ ṣe kíni tó ṣe mú akọ́ṣe pé táwa kírèètì fúnra ara wa tí ò sí lára ẹ̀ gbogbo orú nǹkan báyìí tí ò bá mu ní ìròyìn bá lọ́wọ́ sí inú kọ̀ọ̀kan wọ́n gbé ètò dá wa tó jẹ́ fáfàní fún mùsùlùmí táàfì fi súnà múlẹ̀ lágbọ́yé àwọn tani ẹni ìṣíwájú láì fi kí àwọn nígbà ṣe wà bá àwọn náà. ìgbà òkúra kan gẹ́gẹ́ bí àlàyé tẹ̀ ti ṣe fún wa síwájú nípa lóṣù ọjọ́ náà wípé tí a bá fẹ́ wẹ̀ a lè fi ọṣẹ àti ìgbà tí a fi wẹ̀. tó o dúró bí tí a bá fẹ́ fi wẹ̀ ṣé bóyá ìyàwó ìwé omi yẹn bóyá ìyẹn máa fi ẹ̀tọ́ máa fi wọ́n ẹ̀kọ́ wá fún dẹ́tọ̀ sí ìlú omi yẹn pé ọlọ láti fi wẹ̀ bẹ́ẹ̀ yẹn. tá a bá bomi ìdìtọ́ ọ̀sìn tó ń bá ti ṣéǹjì kọ́lọ́ọ̀dì àbò ti ṣéǹjì téèkì kò lọ́mọ́ tí a bá ti wàá lòyìn kọ́tà á lomi tó mọ́ kóso kí ni kó fi ká lè gbogbo ara rẹ̀ pátápátá nìkan ní omi tá a bójú sọ́ọ̀sì omi kí nìyẹn omi tó mọ́ nìyẹn sẹ́yìn omi yìí mọ́ omi tó mọ́ o ṣùgbọ́n kò ṣe é mọ́ nǹkan mi omi lè jẹ́ tó mọ́ káyipẹ́ kò mọ́ ni ayọ́kọ́ ti dẹ̀gbẹ́ nù wọ́n wá ń bu sára ayọ́kọ́ ìgbọ̀n lọ́ ń bu sára ní tó mọ́ ni ṣùgbọ́n kò lè gbẹ́gbẹ́ kúrò ní ara omi táàlù táàlù oní omi tí ó mọ́ fúnra rẹ̀ tó tún lè mọ́ ẹ̀gbẹ́ kúrò lára omi táàlù dìtọ́ọ̀sì mọ́ kìí ṣe wọ̀ inú láti gàkú kàn wá ní ara ṣùgbọ́n rọ́fù ìjà náà bàtà fẹ́ ṣe lára wa èdè ó lè gbé kúrò a ní kò lè gbé àti káwọn omi tí omi abákọ́ yẹn káwọn omi tó mọ́ àti káwọn omi ara wa lẹ́yìn wọlá àlọ́ náà. nọ́mbà fọ wà á kọyà tó. Thank you wọn máa ṣe ní kí wọn máa tó lè ní ọjà ìgbàlá tí ní ọjà ìgbàlá tó lè wà. kí. ọdún ọba wà ń wọ́n tẹ́ ẹ máa tó à ń tọ́lẹ̀ tó mọ̀ ní ìmọ̀ jáde lára nígbà mi. Nàbí tó súnmọ́ kó jáde, oníkójẹ́ mọ́ sí yìí. Wọ́n tẹ́ bá jáde gan-an èyàn lè má fi ilẹ̀ ẹ̀ lára ṣùgbọ́n màdí ẹ gbọ́dọ̀ ṣe ròyìn ẹ̀ kò ní kọ́ mi máa ń dáàbẹ̀ omi tí mo ń tira rẹ̀ ní ẹ̀rú ìgbà pé ọmú jẹ́rí ká lọ rẹ̀ tó omi nú ẹ̀ àpẹ́ ẹnu bí ọdún lórí ẹ̀kọ́dọ̀ ẹnu bí tóbi nílẹ̀ jáde ẹ̀ ó àbí òkèrè ọdún ti jẹ́rí kó mọ tí ó mọ kì ní tó mọ ayọ̀ à yóò ti mọ ti bí mo ní ìdí mọ ti ara yẹn yẹn but mọ́líyù àti ìsọ̀rọ̀ lè jáde láì ní ti èèyàn ìyẹn ló fọdé pé tí mọ́líyù bá jáde tán ara yẹn wù tó súnmọ́ tó jáde ń bẹ̀ yẹn òun ni kó jẹ́ mọ́líyù tó wá sì jáde ìyẹn òmí ní pé ìwọ̀n jáde náà fẹ́ kàn fún abẹ́rẹ́ ni nítorí wọ́n túnmọ́ tó mọ̀líyù ló lè jáde tí wọ́n bá ti mọ sọ bí ìṣẹ̀ta mọ̀ sí àlè ìsìnkú náà tí wọ́n bá pe mọ̀líyù jáde gbogbo ọ̀nà òun ti mọ́ sí ìkíni wọn ní yìí ṣùgbọ́n nọ́mà bẹ́ẹ̀ lásán ní tó túnmọ̀ kó jáde ní kíni wọ́n ti yọ ọ̀la wàhálà náà. ẹni tí ó láyé ọ̀pọ̀ rẹ̀ ẹ ó béèrè bí àfọwọ́ mi sọ náà béèrè pẹ̀tọ́ rẹ̀ lá ní ẹ̀kọ́ fẹ́ wẹ̀. tó wá kọ́kọ́ mú ọṣẹ tó fi yọ gbogbo ara tó wẹ̀ kẹ̀kẹ́ tó wá wẹ̀ ní tó lọ kọ́ ẹ̀ tómi tó padà dá sára ń omi ni omi tó mú o yàtọ̀ wọn omi kan sómi yìí àti omi bá tí ò da mímọ omi rú tí ò da ṣùgbọ́n omi ọṣẹ lómi tó ti ní sọ́mọ̀ fún wọn ilé ti di ọ̀sẹ̀ tó ti ń hó mọ̀tòrí àpẹlómi ọṣẹ lẹ́yìn ká sọ́ọ̀tì wá ní kẹ́lí wá pẹ́lú tó tí ò ní onípa kẹ́kẹ́ lára rẹ̀ ọlọ́mi tí ẹnu kan fi rẹ̀ fẹ́ lómi ilé fi rẹ̀ yẹn là ń pè ní alimọ́wò ni nínú fíkì omi tẹ́nìkan ti lò omi tẹ́nìkan ti lò sẹ́nu mi ni lò bẹ́ẹ̀ ni adúgbò àhàdìsí ìyàwó Aisha abdiyala aniha tó ní kúntù àkùfẹ́bìlú aníwà rọ̀sọ́rọ̀ láìpẹ́ fúnlá fi ìnáyí wà áhìn èmi àti oníṣẹ́ ọlọ́mọ ọjọ́ ń pẹ̀ lánàá ìjà kan náà ìyẹn pé àjọ máa fọ bomi sára ń bẹ kódà ní wa ní àgbẹ̀rù kà sẹ́kù fún mi sẹ́nu kù fẹ́mi náà ó wà nínú ìwáyà kẹfẹ́ omi sẹ́nìkan fi wẹ ẹlòmíì lè lóbi gbà tó bá sì fi omi ẹ̀gbin àbí omi tí èèyàn kan lò tí wọ́n kán ẹ̀rù látara rẹ̀ sínú ìgbà tí omi yóò kúkú fẹ́ni tó dé lẹ́yìn ẹ̀ lè lò bẹ́ẹ̀ ló lè lò lápẹjọ́ àgbégbá tó fẹ́ lẹ́yìn àkàlù àlá ẹ̀ka sábà abídélàlà ní gbogbo tójú rẹ̀ ń tọ́ sí inú omi tómi láti séjì kọ́lọ́ọ̀dì kò séjì ódọ́ kò séjì plẹ̀tì nítorí kẹ́lẹ́ máa fi ṣe àlùwàlá náà bẹ́ẹ̀ náà ní ìwé náà wọ́n bá wà á là náà. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت